إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد أدعوك فون الله وبابا تلا رجع وباتي يوشني رانو فون kí arọ́dún ayọ̀ ṣe adúpẹ́ kíkàlùkù tiẹ̀ kírun rẹ nínú ilé e eléyìí tó pàtàkì ní kọ́lọ́hún ọgbà ń jọ̀sìn àbẹ̀lọ́hún nínú àánú gbogbo ìgbìyànjú tá a ṣe yìí ṣe lásán o gbogbo ọmọ ìyá mi ti ń mi níbikíbi táyé àbáwà ká mọ̀ pé lọ n'i àwọn tí náà yẹn kú òní àwẹ̀ ti sítò ṣàwàl tó sítàtò ayámi ní ṣáhẹ̀ ṣàwàl ọjọ́ mẹ́fà ká fi gbà àwẹ̀ ó sì dá ká tètè bẹ̀rẹ̀ kọ́lọ̀nkọ́ wọlá ní tóbi rẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa kó sì gbàlẹ̀ níjọsìn náà lónìí pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ nípa ọdún la fẹ́ sọ torí báàbù tá a dé báàbù sọ láti ẹ̀lẹ́yìn dẹ́yìn nìyí irun ọdún méjèèjì ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìrún ọdún lábẹ́ sọ kìí ṣe ọ̀rọ̀ nípa ọdún generally so àwọn àṣìkáàmù ilẹ̀ ìdájọ́ wọn pọ̀ ẹni pé bá ti pẹ̀ràn onídàájọ́ ìlú ẹran tá a pa onídàájọ́ síbẹ̀ náà ẹbẹ̀ kan àti àwọn àṣìkáàmù ọ̀rọ̀ mọ̀tàálìkọ́ bílẹ̀ ìdáyìí sẹ́yìn tó bá fẹ́ kà nípa méjèèjì dáadáa tó bá fẹ́ kà nípa àwọn àṣìkáàmù ilẹ̀ ìdẹ́yìn dáadáa tó fẹ́ mọ̀ nípa rẹ̀ nílànà alìsúnà ọ̀jàmọ́ àmà rẹ́kọ́mẹ́ndì tíra méjì fún aláàpọ̀ àkàmù lẹ́yìndáyìn tí a ṣe alì hassan alhalabi tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni àkàmù lẹ́yìndáyìn ti ṣe balẹ̀yìn méjèèjì pẹ̀lú gọ́ọ̀lọ́n tí yàn bá ka àmọ́ṣà ọlọ́ èyí ó sàǹfààní tó pọ̀ níbẹ̀ èyí ó sì ti máa Eh, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú súnà tó sì lálàáfíà tó ní ṣe pẹ̀lú ọdún méjèèjì náà lẹ́yìn ìyẹn tá a bá ti mọ̀ yẹn yóò já mọ̀ yìí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ níbí ọ̀rọ̀ kékeré ni kì í ṣàlàyé tí yóò pọ̀ tí ó kún akànra ṣe ní kékeré ni bọ̀tá bá wò kí àwọn nǹkan mí bẹ tẹ ká mẹ́nubà ń bẹ létà ilẹ̀ padà mọ́ mẹ́nubà ṣùgbọ́n lórí ojú ọ̀nà tá ń tọ̀ níbi àlàyé wa tá ń ṣe yìí àkọ́kọ́ táwọn akọ́ ìdá tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrùn ọdún ẹja akọ́ síwájú náà táyé bá gbà wá á ka àlàyé wa nínú صلاة العيدين فرض عين على كل مكلف صلاة العيدين فرض عين على كل مكلف kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ eléyìí ni wípé ìran ọdún méjèèjì ìran ọdún ni ìran ọdún ìtùnú ni ọ̀ràn yẹn ni wọ́n á ní ọ̀ràn yẹn tító sọ́ra ní fárídọ̀ ni ọ̀ràn yẹn ojúlówó òun ni kìí sọ̀ràn yẹn ọ̀ràn yẹn ojúlówó òun ni fárídọ̀ kìfáyà wọ́n ní ọ̀ràn yẹn tító fárídọ̀ ayé ni ọ̀ràn yẹn ojúlówó ẹ̀rí jíjọ́ràn àyàn rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan yẹn ó wá pọ̀ ó wá pọ̀ so ìyẹn ló fàdó yìí jọ́jọ́ ikpe pé ìlàáfò fi bẹ́ẹ̀ lọ ń bẹ̀ dáin dáin lọ títí sálàyé méje pàápàá jùlọ nítorí hadith wípé anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith ummi Atiyya radiyallahu anha ó ní umirna والحيض في العيدين يشهدن الخير ودعوة المسلمين ويعتزل الحيض المصلى ọlọ́run náà sọ́lá aléwájú ọ̀sọ́lá ń pa á láṣẹ kíkẹ́ gbogbo ẹni ó jókòó kalẹ̀ gbogbo obìnrin àtọkùnrin ni ó àti ẹni tí ń ṣe haidu lọ́wọ́ ni ó àti gbogbo ẹni ó sẹ̀mùkẹ́ tí tó ń ṣe haidu gan òun gẹ́gùn tó ní kírun anábìnrin gbogbo wọn ní kákùn rẹ̀ kan lọ sí mùsọ́lá kásì lè pa àwọn kírun àwọn tí wọn à nírun nìkan ni kí wọn yẹra fún ìmìta àti kírun ṣùgbọ́n káwọn náà yashadina al-khayra káwọn náà lọ fojú wọn gan yìí dáadáa tí ń ṣẹlẹ̀ sí mùsùlùmí lẹ́yìn ìyẹn nìkan kọ́ wàdá àwàtàlì mùsùlùmí àdúrà táwọn mùsùlùmí ń ṣe ìpèpè àwọn mùsùlùmí káwọn náà gbọ́ kótó àkànṣàǹfààní mi tí ò bá sọ̀rọ̀ yẹn lórí kálukú ni kò yẹ ó lẹ́dí bíi wípé kí ẹni títún ṣe àìdùn náà tún kún un lé kó tó máa ń sọ mẹ́ síbẹ̀ náà ibẹ̀ kọ́ yóò jẹ́ ní kírun ọ̀kan nínú àwọn ẹ̀rí nìyẹn àwọn ẹ̀rí mi tó pọ̀ táwọn ní mímọ̀ mú wa insha Allah ta'ala àmọ́ ṣàlàyé rẹ̀ nígbà mi kọ́ìdà ẹlẹ́kejì kọ́ìdà ẹlẹ́kejì sẹ́ńpẹ́ hadithi tá a sọ ìwáyà mi bẹ̀ sáà níbi sọ́lá alẹ́ wọlé ọ̀sọ́lá ń tẹ̀pà ṣe kí gbogbo àwọn èèyàn jáde ó yẹ kí n fi kún tí àwọn obìnrin dáadáa sọ yìí àmọ́ máa rẹ̀ lómi nínú wa tí ò ní jìlbáàbù ṣe mọ̀ pé kò ní jilbab ṣe pé ìtumọ̀ rẹ̀ ni kò sì lè rìn kó sì fi zina rẹ̀ hàn kò yọ̀rọ̀ jáde nù Ànábì sallallahu alaihi wasallam ní kékeré òkùtù rẹ̀ ní tó bá jẹ́ àǹtí ẹ̀ kó fún lásọ tí ó wọ̀ tó ń bá rẹ̀ kí a lè mọ ibi tí lílọ rẹ̀ jíjáde rẹ̀ tó gbópọn lé so ọ̀rọ̀ jíjọ́ ọ̀rọ̀ yàn lílọ sí èyí lọ sí mọ̀sọ́lá ilẹ̀ èyí lílọ kírun jíjọ́ ọ̀rọ̀ yàn rẹ̀ kò sí ìkìlá fún kan tó nítumọ̀ dáyìndáyìn nípa rẹ̀ ọlọ́run bá ló mọ̀ jù náà yusra'u al-khuruju al-'amu li salati al-'idayn walau 'ala man la tajibu 'alayhi يشرع الخروج العام لصلاة العيدين ولو على من لا تجب عليه náà ìtumọ̀ ilé ìní wípé alakọ̀rọ̀jù láàrùn oní jíjáde pò ń tí ọ̀yọ́ ẹnìkan rẹ̀ òun ni ìlànà tí ẹ̀sìn Islam gbé kalẹ̀ sálàyé mi ti fún ọdún fún ọdún méjèèjì ẹni tí lónìí ó náà gbọ́dọ̀ jáde sọ lẹ́ẹ̀kan kò ti àti zawati ọ̀dọ́ àwọn tí máa ń wà nínú ilé sọ nínú àwọn obìnrin àwọn náà jáde àwọn jẹ́ máa ń ilé sọ ní kíní tí wọ́n máa ń kàn bí i tẹnukẹ́ náà kọ́wọ́ dájì tí àwọn obìnrin máa wà nú ẹ̀ so àwọn ọmọge àwọn obìnrin kéékèèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òní wọn máa ń kó sínú ẹ̀tẹ́ sí wọn gbé wọn lọ gbogbo wọn náà ní ò lọ. mo rò páláyé mi ti obìnrin tó bá fi jẹ́ pàtàkì mí náà tó dàgbà náà lè wà ń bẹ̀ so al-khuruj al-aam òun ni ìlànà tẹ́sí islam gbé kalẹ̀ fún ìrun ọdún náà kọ́ ìdà tó tẹ̀lé yẹn الأصل في الأعياد التوقيف الأصل في الأعياد التوقيف sẹ́rí ara mistake tó tóbi jù láyé nípa ọdún ó ní kí àwọn èèyàn máa ń ròyìn pé mọ̀sáìlù ọdún mọ̀sáìlù àyà wọ́n mọ̀ pé dáhàkìlà tó ń fi àdá ọ̀rọ̀ àdá ni so tó bá jẹ́ pé àdá ni mo kàlẹ́ sí ìṣàwọ̀ ọdún tó bá wù mí nígbà tó bá wù mí ṣùgbọ́n ìlànà ẹ̀sìn Islam ni wípé ká tó sọ wípé a fẹ́ ṣe ọdún àbí ọdún kan wà àbá pè nǹkan kan lọ́dún àbí ọ̀dọ̀ rẹ̀ rí fún tó bá ṣe wípé masáìlú àlàyádé dákìlà tó fi làádá ti ní kò yẹ ká nẹ́bí stọ́ọ̀pù sọ́lá alẹ́ ọ̀sọ́lá àwọn ará Madina níbi ọdún tí wọ́n ń ṣe ní àkọ́tọ̀ lè Madina ẹ rí i pé àwọn ará Madina wọ́n lọ́jọ́ méje kan tí wọ́n máa fi ń ṣeré tí wọ́n kà sí ọjọ́ ọdún síwájú ká nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam tó lè wọ́n lọ́jọ́ méje kan wọ́n máa fi ń ṣe ara àwọn ọjọ́ tó ṣe wípé wọ́n borí àwọn ọ̀tá àwọn kan láyé ìjọ òun ni ṣe táwọn ọjọ́ méjèèjì bá ti wá dé wọ́n máa máa kẹ́ pẹ̀lẹ́ rí ẹ jẹ́ ká hadith anas fún wa anas bin malik radiyallahu anhu hadith yẹn wà lọ nínú Abu Dawud àti Nasa'i hadith tó sì lálàáfíà ni ó ní قدم رسول الله صلى الله عليه وآله وسلم المدينة أنا بيودي المدينة ولهم يومان àwọn ará Mọ̀dínà ní ọjọ́ méjì yẹ́lẹ̀ abúrúnà fi hìmá wọ́n máa ń ṣe eré lọ́jọ́ méjèèjì sálàyé mẹ́tí ó sì bí wọ́n lẹ́rìn pa ẹ̀wọ̀n ní ọjọ́ méjì fi jà ìléyà ni tó wọ́n láwọn ọjọ́ méjì tí wọ́n fi ń sọdún ṣùgbọ́n ọdún eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe eré wọn ta ló gbé kalẹ̀ fún àdá ló gbé kalẹ̀ fún ẹgbọ́n tá anábì sọ láàrin wọlé sùn làm sọ ni anábì ní pé kọ́dí abdallah kúmọ̀ lọ́hùn bíhìmá khayran minhuma ọlọ́run bá ti fi méjì tọ́ dáa ju eléyìn lọ ó ti bá ń fi pààrọ̀ méjèèjì yawmal adha wa yawmal fitri ọjọ́ ọdún iléyà àtọjọ́ ọdún ìtùnú bó ṣe pa ọdún tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀rọ̀ ọdún kìí ṣe nǹkan tó ṣe wípé èèyàn máa ń fi àádà gbé kalẹ̀ mo rò pálá yìí mẹ́jẹ kìí sọ̀rọ̀ àlàáṣìlẹ̀fílẹ̀ àṣìá àlìbá kìí sọ̀rọ̀ ọdún yẹn tá ṣe ọdún agbọ́dọ̀ rẹ̀ rí fún ìyẹn ló fi jọ jẹ́ wípé nínú Islam ọdún mélòó nílẹ̀ o ọdún méjì ọdún léyà ọdún tún torí pé ń tá rẹ̀ rí fún eléyìí tó tún pọ́wọ́ lé òun lọ́jọ́ Jímọ̀ kò sì dàbí ọdún tàwọn eléyìn lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kọ sọ́dún mi ṣùgbọ́n ẹjẹ́ ká kọ́ ìdà tó tẹ̀lé lè kọ́ ìdà yẹn ṣàlàyé kọ́ ìdà alákọ̀ọ́kọ́ yẹn sí náà ó ní mọ̀nà kọ́ sọ́sọ́ zamanan mọ̀nà kọ́ sọ́sọ́ زمانا من خصص زمانا بشيء لأمر حصل في هذا اليوم فقد اتخذ هذا اليوم عيدا من خصص زمانا بشيء لأمر حصل في هذا اليوم فقد اتخذ هذا اليوم عيدا sẹ́ẹ̀tì ni pé kọ́ìdà yìí máa ṣàlàyé kọ́ìdà tó ṣáájú kí ni túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni man khassasa يوما بشيء أعشيك أعرف آه، وجه لا طيب من خصص يوما بشيء رقمه لم ممكن إيه؟ نعم من خصص يوما بشيء لأمر حصل في هذا اليوم انتم ما نقول انتم بقى مو دوكا ó wá ọjọọ ọjọ́ yẹn lẹ́yìn ẹ̀ṣà ní ọjọ́ yìí o yìí ní kàkà tí màá ṣe ń jọ́nà nítorí kíni fi ọjọ́ tí mò ń sọ yìí ṣẹlẹ̀ ń jọ́nà mo fẹ́ máa máàkì ẹ̀ àti mo fẹ́ máa máàkì ọjọ́ ọjọ́ báwọn ó ti mọ lọ́dún wa ó ti sọ mo rò pé agbọ́mi náà lápòjú rẹ̀ lápòjú rẹ̀ on the first 1950 mo fi sàpòjú rẹ̀ ni o ọ̀nà kọ́ntì wà gbòmìnira ẹgbẹ́ kankan ti ṣẹlẹ̀ lọ́jọ́ mbà tó bá ti lè di on the first gbogbo ọdọọdún mo rò bá láyé mi tí àmọ̀ máa kì kí là ń ṣe à ń sọdún nù inú ilé yìí ò lè lẹ́tọ̀ twenty fourteen rọ̀bí ọ̀rẹ́ àwa onímọ̀ bá ànábì tẹ̀kìlì bí ànábì hásọ̀là lọ́jọ́ yẹn tó bá ti wá di ọdọọdún tí déètì yẹn bá ti dé àmọ̀ràn ti ànábì sọ̀rọ̀lá ó ti dọ́dún on the two February 1991 kò ní àbí mi ṣẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀run tó bá ti wá di ọjọ́ ọ̀run màá wá ní kẹ̀kẹ́ tí màá máa ṣe lọ́jọ́ mo ti sọjọ́ ọ̀dọ́dún ó dàgbọ́ sí àwẹ̀ lọ́ngbà ń jọnu sálàyé mi ti mọ náà ó sọ́sọ́ zamanan bí ṣéyìkìn anything ló lè jẹ kìí ti dandan ni kó jẹ oúnjẹ àbí kíníkan ẹlẹ́mìlẹ́ ní ara rà ó òun kàn máa lọ fáwọn aláìní ní nǹkan lọ́jọ́ ọ̀run rárá òun kàn máa ń dáná oúnjẹ fáwọn èèyàn kódà òun yẹn gé kéèkì rárá òun kàn máa ń máa gẹ pẹ̀lú kóun kàn gé kéèkì lásán rárá òun kàn máa ń mèjì pẹ̀lú pé òun mèjì ọkùnrin ràṣọ tuntun lọ́jọ́ ọ̀nà bíṣẹ́ yìí tàṣíṣò owó bíṣẹ́ yìí anything kò ní sọjọ́ yẹn lọ́dún sáà gbọ́ mi yé sóyè torí pọ́jọ́ tí lù wá tí yọ́ là nínú kínní ni bóyá àjọ yẹn ni abọ́kùnrin lọ́rùn ẹ̀ ní o bóyá jọ yẹn lọ́jọ́ independent ni o bóyá jọ yẹn ní adáálẹ̀ ni o kí wọ́n máa máàkì mo rò wálá yìí mẹ́tẹ́ tàbí ọjọ́ báyìí ló joyè tó wá máa máàkì tàbí ọjọ́ báyìí ní lágbájá kú kí wọ́n máa máàkì tẹ́lẹ̀ pé ìkẹta ló ṣẹlẹ̀ ń jọ gbogbo ẹ̀ bá ọdún ni ni ló fi mọ̀ pé mo kò lè jẹ́ nǹkan tó lálàáfíà tọrọ dún ni tọ́lá àwọn èèyàn ń ṣe nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ ní ọjọ́ yìí gbogbo aláyé mi ti wà lásìlò fi làyà dí gbogbo àjọ mi lákín ẹjá wò wípé afáwà kan gbogbo aláyé mi ti afáwà kan òkú wájà afá ńlá irú àwọn afá ilẹ̀ Yorùbá tán kú yẹn tàbí àwọn afá ńlá mi náà táwọn kan ṣe dáwà àwa wò wípé afẹ́ mọ̀ di ìmọ̀ àwọn afẹ́ kí mọ̀ àwọn òkú sálàyé mi ti ká máa tún tíra àwọn tẹ̀ ká máa ha fáwọn èèyàn lọ. ààyè wá ráàyè àyàfi tó bá dìgbà tí olú ìṣẹ́ bá gbọ́jú dé mo rò pálàyé mi ti ààyè ráàyè àgbà tó ti ṣe bá gbọ́jú dé àárín ìgbà táwọn òṣìṣẹ́ wa máa gbọ́jú dé ní nàìjíríà mo fi ṣàpèjúwe ni o ọwọ́ ajé september àwa a máa mú táìmù kánú september for that purpose sálàyé mi ti àwa rí pé kèsì September ni wọ́n bí àfàwà o kèsì sóun ló kú eléyàn kò sí problem rẹ̀ torí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ tá a mú ní September kò sì ní sábà máa sábà máa jẹ́ ọjọ́ òun lọ àti déètì òun lọ September ni ara yìí tàbí òun ni gọ́fẹ̀ntì ó fún wa nígbà láàyè àti ilé kódọ̀ bí irú àwọn àsìkò tí a wà yìí lápẹjù mo rò àtàwọn ìlú mi tẹ́ pé tẹ́ bá fẹ́ ṣe ìvẹ́ǹtì kan ẹ ṣẹ̀ṣẹ̀ lọ gbàyọ̀ǹda tán fún yín ní ọjọ́ tí ẹ lè lo ọ̀ọ̀lù sáàgbọ́ mi ẹ jẹ́ ń fún wa ní ìdàkejì àfáà wa wọ́n gbìyànjú ga wọ́n ṣe dá wa wọ́n ṣe tán àwa fẹ́ mọ ìdímọ̀ àwọn jáde àwa wòye pé ah irú ọjọ́ tí wọ́n kù kò yẹ ká yẹ ó gbàgbé ẹ̀ àwa fi sọ́jọ́ tí wọ́n kù ọdún nù eléyìn àrọ́mù ni àti rí àtọ̀tọ̀ àwọn tó wà láàrin méjèèjì tí a gẹ́ẹ̀tà ara lébi jọ́jọ́ pé tẹ́nìkan bá ní àwọn fẹ́ máa jí tòrọ́ọ̀f àwọn iṣẹ́ tẹ́nìkan ṣe láyé àwọn fẹ́ máa jí àfẹ́ máa ṣe kìnnìkan fún kìnnìkan dé fún sheikh àbí kìnnìkan dé sheikh yẹn ṣé dé tó kù nàbí dé ìjàmbí tá a bá ti mú dé ìjàmbí tá a wá ń sọ pé ninety years yẹ bóyá nígbà tó wà ní eighty ló kù àwọn wá máàkì eighty years fún ṣẹ́ńkọ́ àti bá ti lè fún àmáàkì one hundred years fún àmáàkì one twenty years fún one ten years one kìíní kan ṣe ti gẹ̀ẹ́tì lẹ́pọ̀ àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ bídíà ní ọdún lẹ́ ń ṣe wọn. ṣùgbọ́n tí ọba ní àlàkọ pẹ̀lú déètì bóyá wọn bí àbókú àbí déètì tó kọ́kọ́ gbé tíra yẹn jáde ẹ ti gẹ̀ẹ́tì ẹni ti pé tíra tí yàn àfàwà kọ́kọ́ tẹ̀ sí àyẹn tí ò sí gbogbo yẹn bẹ́ẹ̀ ó sì ń kájọ fún un. láàfin ni pé àwọn àfàwà tí wọ́n já fa súnà àgbà tí wọ́n ti lọ àwọn mọ̀lẹ́kẹ́ wọn dà nǹkan kan lẹ̀kùn lẹ́yìn. sọ ma ṣàṣà ṣe é xẹ́ òsàmì nù bẹ́ẹ̀ yẹn fi ń tiẹ̀ náà ṣòro síra wọn wọ́n dẹ̀ máa láwọn ọmọ náà sábà tí wọ́n ṣe bọ́n yé bí sọ́jọ́ ikú àbọ̀jọ́ kí ni wọn so markaz alimami albani náà wà àwọn náà láwọn ọmọ náà sábà tí wọ́n ṣe mo rò pálá yé méje wọn láwọn ọ̀dà ọ̀rọ̀ tuntun wọn máa ń ṣe bọ́ kò ní í ṣe pẹ̀lú déètì ìgbà tí bàbá kú sẹ́ńpá àwọn yóò kójọ níbi ìlà ọ̀rọ̀ nǹkan kan mọ̀nà sábà tí wọn ṣùgbọ́n kò ní í ṣe pẹ̀lú déètì ìgbà tí wọ́n gbẹ́ nìkan àbí ìgbà tẹ́nìkan kú àbí ìgbà tó gbé nǹkan kan jáde mo rò pé agbọ́n mi bá wọn ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ó ti so mọ́ déètì ìgbà tó kú ìgbà tó gbé nǹkan kan jáde ìgbà tí kinní kan ṣẹlẹ̀ eléyàn ti di kinní ó ti dọdún nù irú ọdún báyẹn wá ní ọ ní ìdíkọ lọ mú ẹ̀rí wá fún tó ọba ti rẹ́rìí mú wá fún ẹlọ́wọ̀n bọ́ sànù wa náà kọ ìdà tó tẹ̀lé yẹn kúlù yawmin kúlù yawmin. يتخذه الكفار عيدا كل يوم يتخذه الكفار عيدا فلا يجوز للمسلمين مشاركتهم فيه كل يوم يتخذه الكفار عيدا فلا يجوز للمسلمين mọ̀ṣáàrọ̀ kí a tó fún náà kí ni túnmọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo ọjọ́ táwọn kẹfẹ́ yìí bá ti máa ń mú ní ọjọ́ ọdún mùsùlùmí ìbá wọn kópa bẹ́ẹ̀ ó lè pẹ́ ààrẹ ní mùsùlùmí kọ́ ọmọ bá wọn ṣe ọ̀nì 25 kí wọn náà rà díẹ̀ kódà bó tiẹ̀ lọ jọ́ọ̀jì ó lè mú ìlú bá wọn kópa bẹ́ẹ̀ eléyìí tó burú ni pé mùsùlùmí mi tún lè lọ jọ́ọ̀jì wọn yóò ló ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ òun lọ sẹwáàdì fìtínà two twenty five ó kéré fìtínà one one kò ṣeé kó bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ one one ẹlẹ́mìíràn ní ọdún gbogbo àwọn eléyìí ọdún àwọn ọ̀sẹ̀ bọ̀ ni ọdún àwọn kẹfẹ́ so mùsùlùmí ìbá wọn ṣe kí ni o ìbá wọn kò pa ń bẹ̀ nígbà kan sì bẹ̀tẹ̀ ká mẹ́nu balẹ̀ kan so ẹ̀rí pé ní ọdún táwọn yẹn máa ń ṣe àtọ̀sí mọ́lódójú ọdún ìjírá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sálàyé mẹ́tẹ́ torí kíni lè ṣẹ́yìn hasọ̀là òun ní torí bá níbi ṣe yíjira nígbà wọn ti so mọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ yẹn èyí bá wọn ṣe kíni èyí bá wọn ṣe rọdún mọ́lọ́ bá wọn jupá wọn lọ bá wọn jùṣẹ̀ ní kíni kan tọrọdún ni wọ́n ń ṣe yẹn tó sì lẹ́rì tọ ìbọ́dún àwọn kèfèrí mùsùlùmí èké ń kópa ń bẹ̀ mọ́yà alátẹnujẹ mọ́yà aláìlójútì mùsùlùmí ìbá wọn kópa níbi ọdún wọn ẹjá fi kọ́ ìdà tó tẹ̀lé tẹ̀lé torí pé òun náà tó ṣàlàyé kọ́ yìí كل ما يستعين به كل ما يستعين به كل ما يستعين به أهل الكفر والبدعة كل ما يستعين به أهل الكفر والبدعة على إقامة على إقامة مراسم أعيادهم على إقامة مراسم أعيادهم فلا يجوز إعانتهم عليهم kọ́ ìdà ilé kọ́ ìdà tẹ́nà àfà tó kò lè lórí kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àfà súnà àmì ní ọkọ̀rọ̀ kọ́ ìdà yìí láti jọ yọ ayé pé ìtumọ̀ àwọn àfà wà lórí ìgbónà kọ́ yìí mùsọ̀bẹ̀ ìwọ̀n tẹ̀lé mùsọ̀bẹ̀ kódà àwọn onímọ̀ jọ yọ ayé pé tẹ̀lọ́wù sọ̀rọ̀ ṣẹ́gun ah, islam yóò tẹ̀lé ya orí kọ́ ìdá méjèèjì tó tẹ̀lé ra àwọn èèyàn dalé lọ láti bẹ̀rẹ̀ dókun kọ́ ìdá méjèèjì yìí ó ní àṣàlàyé ń bẹ̀. ṣàlàyé ń bẹ̀ pé dáwọ́ siratil mustaqim fi mukhalafati ashabi al-jahim tó kọ́ ìdá méjèèjì náà ń ṣàlàyé ó túmọ̀ nígbà tó wá tó fẹ́ gbọ́ kọ́ ìdá méjèèjì yìí dáadáa lọ́ka ìpẹ̀lọ́ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn tí àti ẹgbẹ́ lómi ti kà tán ká tó pàdé lọ́la èèyàn ti kà tán nílò wa ní tìrẹ̀ màá ẹ̀sìpẹ̀ tí kí n ti kádé lọ́la kí n ráwọn èèyàn tí ó sọ fún mi kí mo ti kà tán bẹ́ẹ̀ ó sẹ́ndẹ̀ sí mi ní ọ̀nláìní kí mo ti kà ó látòní o pàtó fi di twelve lọ́la mo ti kà bóyá ẹni tí gbẹ́ ń bí ni àbẹ́ni tí ń gbọ́ mi inú mi ò dùn àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà ó kú ti rọrùn ní ìsìn bí yóò ní ilé tí ò lówó tí ó fìrà kó dánlóòdù ẹ̀ kó sì ká kọ́ìdà ilé kọ́ìdà tó pàtàkì ó ní wípé gbogbo táwọn ilé bọ̀ àwọn aláìgbàdo àtàwọn bídíà tí wọ́n bá máa ń lò láti jẹ́ kí gbangba kọ́kán sí àwọn ọdún burúkú wọn tí wọ́n máa ń ṣe wọn tẹ́ẹ̀kọ́ ti dàmì fún wọn bẹ́ẹ̀ mùsùlùmí ràn wọn lọ́wọ́ lórí ẹ̀ ẹ máa wo ọjà kí mùsùlùmí ó sin adìẹ kó sì ta ṣùgbọ́n wọ́n sin adìẹ nítorí Christmas tòró ti dàmì fún wọn tó wá ní Christmas bọ̀ torí ẹ̀ ló fi ń lọ sin adìẹ láà ó fẹ́ ràn wọn lọ́wọ́ lórí ọdún wọn ni ṣùgbọ́n wọ́n ń sin díẹ̀ ní tiẹ̀ bó ti wọ́n ti di yípo ọdún nù wọ́n sì rí pọ̀ ládìẹ lásìkò Christmas wọ́n sì wá ara díẹ̀ kó sí wa lọ ṣùgbọ́n èyí sin díẹ̀ ó sin díẹ̀ nítorí Christmas nìkan láà ìwé ìfàtẹ̀sùbá ṣùgbọ́n wá rí kí wọ́n ṣe ìtumà ń bì kan ọwájú tẹ̀sùbá lọ́bẹ̀ ìtumà náà má bà dé bẹ́ẹ̀ tí ó ti yé ìtumà ìtumà ìṣèmáwò ni a sọ di ìtumà má lọ ọbẹ̀ ìtumà ó sì máa ta tẹ̀sùbá káàkiri àwọn ìṣubú nílò tẹ̀sùbá àbí wọ́n ṣe mọ̀lúdì ń bì kan so ìwọ wá ní pé ah, àwọn tẹ̀síwá tẹkinọ́lọ́jì tún ti wà tí ètún ṣe oníbáyìí jẹ́ pé wọ́n mọ̀ ká nọ́mbà báyìí ni ṣe mọ̀ ṣe mọ́ ń fi síbi ká báyìí lọ́wọ́ kó lọ́bẹ̀ torí kò lè bàtà ó sì mọ̀ pé ara àwọn àmì ọdún burúkú wọn ni ṣàbá àwọn àwí àdúrà kan bẹ tí wọ́n máa ń ṣe tí ọ̀lẹ́sẹ̀ lẹ̀ tó ṣe pé àwọn adíjọ léṣù ni wọ́n ṣe àbí nǹkan kan nítorí àjámì fún wọn tẹ́ pé àwọn èèyàn ti mọ̀ màwọn oníkúfùrù tàbí wọ́n ti mọ̀ mọ́ àwọn ní àwọn mẹ́jà mẹ́ta cross ẹlẹ́mìnì ní um, pendants ni àbí bangles kan ni àbí kìnní kan ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn oríṣiríṣi eléyìí táwọn ọmọkọ̀jọ́ tọ́jú ọjọ́ nǹkan kan wọ́n fi sọ́wọ́ bí rọ́bà àbí nǹkan kan àbí ojú jàkújàkú báyẹn ni wọ́n jìnnà sí ni sọ àwọn onímọ̀ ní kéèyàn gbọ́dọ̀ ràn án lọ́wọ́ láàbáyé án wà láṣẹ̀rọ̀ àá bóyá ó mọ̀ tajà fún wọn ó mọ̀ bá ta àwọn nǹkan tí wọ́n lò fọdún wọn gbà náà ni àbí ọlọ́ mọ̀ ra àwọn nǹkan àmì ọdún wọn yẹn bí ẹ mùsùlùmí mi náà tí ó náà mọ̀ lọ ra happy new year tí ó lọ mọ̀ ra bọ̀m̀bọ̀m fèrè tí ó lọ mọ̀ ra báńgà ọ̀ràn wọn lọ́wọ́ lórí ọdún wọn nìyẹn tàbí bàbá kérésì àwọn tí wọ́n ya bàbá kérésì sí ó wà mọ̀ ra fáwọn ọmọ rẹ̀ àbí kọ́ máa wọ aṣọ rẹ́ẹ̀dì àti wáìtì tẹ́ pé àmì bàbá kérésì ó máa wọ̀ fún ọmọ rẹ̀ kó bá sàmù mọ̀nùpàlà yẹn mìtì kò lẹ́tọ̀ ni o kìí ṣe kíkò bá ìsìlámù mọ́ lásán kò ṣe kí ni o kò lẹ́tọ̀ haramu ni ni o lẹ́kì tó bá ṣe wà fẹ́ lọ ẹja sọ̀rọ̀ à ń bẹ ọlọ́run bọ́ yóò sànù wà yóò gbàjú ẹnu àwọn onímọ̀ sí kò lórí ẹ̀ kọ́ àìdá tó tẹ̀lé yẹn ayyamu al-ahyadi أيام الأعياد أيام أكل وشرب وذكر لله عز وجل أيام الأعياد أيام أكل وشرب وذكر لله تعالى ẹ̀rí wípé àyàmù la pé àsọ pé yáwó mọ́ mọ́ wálá ìmìtì kó lè kó àyàmù tẹ̀sẹ̀rẹ̀ tẹ̀sẹ̀ ṣe ń para ọjọ́ ọdún ní àyàmù tẹ̀sẹ̀rẹ̀ so àyàmù la àyàd àwọn ọjọ́ àwọn ọdún tá a máa ń ṣe eléyìí tó bá lànà mu tó sì lálàáfíà nínú ẹ̀sìn Islam àyàmù akilin ọjọ́ kájẹ ọ̀ṣọ́rùbìn kámúni wàdíkìrín ìlà ìtàràkàṣì mọ́ná ti ṣàlàyé mi ti ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀lẹ́tọ̀ kéèyàn gbààwẹ̀ ní ọjọ́ kankan nínú gbà àwọn ọjọ́ èèwọ̀ ni a kì í gbààwẹ̀ lọ́jọ́ náà a kì í gbààwẹ̀ lọ́jọ́ ọdún tòun a kì í gbààwẹ̀ lọ́jọ́ ọdún léyà àtọ́jọ́ mẹ́ta lẹ́yìn wọn náà ń pè ní àyà mọ̀tẹ̀sẹ̀ wọn pàlàyé mi ti bákan náà àgbọ̀dọ̀ gbààwẹ̀ lọ́jọ́ jimá ló ń parí dáa àti tá a bá gba èdè bìfọ́ lọ sóyè wa báwọn àyàfi tó bá ṣe wípé àwẹ̀ ọ̀ràn yẹn làwa tó wá ń gbà lóko a lè gbà kájú ọjọ́ tó wà lẹ́yìn ọjọ́ tó wà wájú ẹ̀ ká máa gbà lọ kó sí wàhálà اللهم لا يتبر في عشق الجلال هذا وصلى الله على محمد وعلي